بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على رسوله المصطفى وعلى آله وصحبه ومن كان على أثره اقتفى إلى يوم الدين إخوة الإيمان الاخوه الأحباب إخوة الأعزاء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وقد الله سبحانه وتعالى الحمد لله ọba tó ní gbogbo ẹ̀yìn òun ló ní gbogbo oríyìn alágbára ní ọba yìí lórí gbogbo nǹkan òun tí ọba yìí bá fẹ́ kí ó máa ṣeé òun ni yóò máa ṣeé èyí tí Allah subhanahu wa ta'ala tí kò fẹ́ ẹni tí ó lè pé kó sẹ́sẹ́ kò sí. ọba yìí náà ni ó tún fún wa ní àǹfààní kí àdéjọ tó máa kójọ. ìkójọ wa kí á tún ríra wa báyìí kò sí lọ́wọ́ ẹnì kankan nínú wa bí ó sì lọ́wọ́ Allah subhanahu wa ta'ala. ọpẹ́ ni fún ọba yìí. látara àánú rẹ̀ lórí wa tó ṣe wá ní ẹrúṣe rẹ̀ tó tọ́ bí a tún gbìyànjú gbẹ ohun gbẹ ìmà à ń gbẹ gbẹ ìmà òǹgbẹ rẹ̀ tí ń gbẹ wá náà la tó fi jókòó kò ṣeé gbọ́yé láì sí mà nígbà táyì òsì bá nìkan kúkàn sàdédé ronú pé iṣẹ́ máa ṣẹ́nu ẹ̀sìn yìí rè bóyá kó múra rẹ̀ wípé òun ní ọtọ́rìtì kan tóun fi lè máa sọ nǹkan kan fún wa nínú ẹ̀sìn yìí kò níjókòó nú àfimọ́ yìí ìmọ̀ òun ni wọ́n fi lè júwe ẹ̀sìn yìí fún wa tá a fi lè tẹ́wọ́ gbà òun náà ló fi jókòó tá a máa ń jó ní gbogbo ìgbà tiwa òtútì tó táwọn sàhábà rìdíwọ́nù lọ ìtàlá àlẹ́yìn gbogbo ìgbà ni làwọn láǹfààní láti máa gba ìmọ̀ yìí lọ́dọ̀ Rasulu sallallahu alayhi wa sallam nítorí wípé òun náà ń fi ẹ̀hùn kankan pamọ́ tó bá ti rí tọ́lọ́ bá ti sọ fún un. tàbáwọn kan bá ṣe tó bùkátà sátúnṣe láyà kútu alilhaq ànábì òun dákẹ́ lórí òótọ́ wọn láǹfààní jù wá lọ díẹ̀díẹ̀ lèyí táwa ń lò àbí nínú àánú ọba tó fi àánú rẹ̀ kó wa jọ sí àyè sọ nípa wa èyí tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa tá a ti mà nínú mà ọlọ́run méjì àgbàgbé ẹ̀. a gbọ́dọ̀ máa bẹ̀rù nítorí ọlọ́run fi jẹ́ kó fi sọ fún gan wípé sanu ká padà sáǹsà nítorí kánábì ó lè mà pọ́ mi ìyẹn lòun ọlọ́run kọ́ ọmọ nǹkan tá a fẹ́ fún wọn ni wípé ó ní gbàgbé ọlọ́run wa tún fẹ́ jẹ́ o. ọlọ́ni ilà máṣá àgbà. ìjọba nìyẹn ọlọ́run tó bá wọn kọ̀ọ̀kan wá tí rọ̀ṣúlù gbàgbé tọ́dẹ̀ mọ́. gbogbo èyí jẹ́ nìkọ̀ọ̀kan wa náà ta ti mọ̀ nínú mà ọlọ́run àbíọ́ mọ́jà gbàgbé ọ̀. èyí ti mà arawọ́ sí ọ wọ́n ló fi màmá gègé malam ya'lam àdábì àdà tí ó mà ó fi mà á ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run sàlẹ̀ wá sí màmá wa ọlá àti tóbi ọlọ́run mo kí àwọn ọmọ àyà tí ọlọ́run lò lórí aláàánú ní gbogbo nǹkan òun lọ́dẹ̀ ní ètò ẹ̀ bá gbèrò gba máa gba sí bàbá gbèrò orí gba àyàn yọ gba àyàn tẹ́ wípé sẹ́ẹ̀mì ní kan máa ṣe bó ti gba àwọn ọmọ ya wa tẹ́ láti máa ronú pé èwo ló tún kàn tá a ṣe tá a fi jèrè láyé àtàlẹ́sẹ̀ àmà ọba tó lò yín tó ti ní irin tẹ́ ẹ̀sìn ọlọ́run mọ̀ sọ ẹnìkọ̀ọ̀kan yé àtàwọn náà padà nínú tẹ́ má àwọn kan bẹ báyìí kírísítẹ́sẹ̀ ni wọ́n gbogbo àni wọ́n ronú báburú sì máa gbòòrò sí lórí ilẹ̀ ọba tí ó lò yìí àtàwa náà béèrè sẹ́ẹ̀sì àìní lè jẹ ní sẹ́fẹ̀sì má má fi sàdánwò fún wa. mo wá kí gbogbo wa lápapọ̀ wọ́n bẹ̀rẹ̀ látòrí gbogbo àwọn ọmọ ìyá mi tí àjọ wà papọ̀ ní iwájú bíbà yìí kí a lè máa rí ẹ̀yin ọmọ ìyá tí a dojúkọ wò ọkàn wo lè máa balẹ̀ kẹ́yìn náà ó lè máa rí wa wò ọkàn tí náà ó lè máa balẹ̀ ọba tí ó gbẹ́ni kọ̀ọ̀kan wa kalẹ̀ dáadáa ọlọ́run ní jẹ́ ká máa padà sí abúlé nítorí ibi tá à ń lọ ọmọ jẹ́ bá tún pé a tún kálí tètè lọ́ọ̀bẹ̀ òní mú mi ní àǹfààní àti máa dákọ̀ wa lọ́kọ̀ kan bí o ti dákọ̀ yín èmi ní ẹ̀yin ẹ̀yin náà ní èmi ọba ti ta ni a lè máa bẹ̀rù pé yóò bá a dákọ̀ òun ṣùgbọ́n àwa lájọ ní ara wa inú ilé ni àwa wà alihamudulilayi ọlọ́run gbalẹ̀ sí fún wa o ó kí àwọn ìyá wa. fún àkúléyẹ ẹ̀sìn ọlọ́wọ́n ọba yóò túbọ̀ máa gba àdúrà yín àti tìwa náà bí a bá ń fọkàn bá ọ̀rọ̀ tí a bá bọ̀ lọ à ń sọ nípa ọ̀nà tí ẹ̀sìn gbà mú ìdẹ̀kùn wá fún àwọn òfin ẹ̀sìn tó dè wá. ọlọ́run subhanahu wa ta'ala ọmọ mú ìdẹ̀kùn wá nínú òfin ẹ̀sìn fún wa ní oníranran ọ̀nà nínú ẹ̀ táàfin mọ̀kọ́ bá tó tẹ̀ wá lọ́rùn ni gbogbo ohun tí à ń ṣe tẹ́lómi ìrìnbó lé yẹn nítorí kọ́mọ́ wa ó mọ́ àwọn àdẹ̀kùn wa kò ṣe gbogbo tọ́pa wá láṣẹ ní rúkúnán àrùkánán wọ́n ṣòro kò ṣe gbogbo ẹ̀ lórígun fún ẹ̀sìn kì í ṣe gbogbo ń tọ́pa wá láṣẹ ní dorígun ẹ̀sìn tí gbogbo ẹ̀ bá ń dorígun ẹ̀sìn ní ìnira ọ̀bá máa pọ̀ torí kò ní sí ìtí ó ṣe é sílẹ̀ láì ṣe bá a ṣe wà ń bíbá yín sí àwọn nǹkan ní ìgbà tẹ́lómi ń wa tẹ́lómi ò ṣe tá a sì fojú wípé kò sí tá a sì rákọọlẹ wípé ànábi ṣe jẹ mu nínú ètè mi ṣe ẹni pé mi wé láwà àti sórí bóyá èmi nìkan mo ríra mi àbọ̀bọ̀yá mi tọ́jà díẹ̀ mo rí tí òwe èmi nìkan mo ríra mi ẹ̀ náà nìyí kọ̀wá sẹ́nì kankan sẹ́nu ẹ̀ gbà tó lè sọ wípé ẹni tí òwe ọ̀sẹ̀ sìn bẹ́ẹ̀ sì lára kọ́ lẹ pé ànábì wé ó sì fi ọwọ́ ara rẹ̀ ó fi wé sẹ́yìnà Àlì ó fi wé níláwàní ṣùgbọ́n kọ̀ọ̀pá ọ̀sẹ́lẹ́sìn fún wa wípé ọ̀ràn ayàn ni tàbí orígun ẹ̀sìn ni tàbí májẹ̀mú ẹ̀sìn ni tá a fi lè sọ fún yàn wípé bí ọba ti wé ẹ̀sìn ló ṣe ni kò pé. nínú ìdẹ̀kùn tọ́lọ́ ń ṣe fún wa ẹ̀sìn wa nìyẹn bá a inú dùn sí pé ọmọ ìyá wa mùsùlùmí òwe láwà ṣùgbọ́n kò dé lẹ́kùn ká sọ wípé èèyàn òwe káwa máa wò níwò wípé ẹ̀sìn lè ṣe kíni kò pé nínú ẹ̀sìn tó ń fẹ́ ká ṣe kò ṣe gbogbo ẹ̀ ní arkanan wa shurutan kó ṣe ní. orígun tọdọrọ yàn tọjọ wípé bí àbá ṣe ẹsìn wọwọ Ọlọ́run ò sí kò sí sẹmọdẹmù torí májàmú onímọ̀yà sámù mínú àdámì yí àlàádàm. ìtọ́jẹ́ sí wípé àìrí rẹ̀ ó kó bá ohun tí a fẹ́ ṣe bá a bá ti rí májàmú ohun tá a fẹ́ ṣe yẹn kò ṣe. ọlọ́run ò ṣe àwọn nǹkan tó ṣe lọ́nà yẹn wa ara àdẹ̀pọ̀ ẹ̀sìn ní. kò ṣe wọ́n ní. orígun ọ̀dẹ̀ sí májẹ̀mú ọ̀nbẹ nínú nǹkan tí wọ́n pè wá lọ síse rẹ̀ tọ́jẹ́ mustahab tá a fẹ́ kéèyàn dé ṣùgbọ́n bí èèyàn bá fẹ́ ni kíkè ti ọ̀ràn yẹn tó fẹ́ máa kó bá ọ̀ràn yẹn láàtò dandan fún pé jókòó tẹ́ ẹ jẹ amọ̀lọ́wá bá bàbá wa ti máa pè é. amúlọ́lọ́run fi mú wa níta afániláṣẹ rẹ̀ pé ẹ jẹun ṣùgbọ́n ká jẹun kèé ṣe mọ́jẹ̀mú kèé sì ṣe ọ̀ranyàn nínú ẹ̀sìn tí ọba ti kó bá ìbádà a lè rí inú wa ní ìsìn bá ṣe jókòó ẹni tó lè mọ ti jẹ kankan láàrin oṣù báwẹ̀ a lè sọ fún wípé àìsí ìjà rẹ̀ kápé ọ̀ndẹ̀sẹ̀ kí ló ń tí mo fi dẹ́sẹ̀ ká sọ fún wípé torí wípé ọlọ́ọ̀ni kùlú ọ̀pàṣẹ pé ẹ jẹun ìwọ ò jẹun. àwọn kan bẹ́ẹ̀ pọ̀ nínú ẹ̀sìn wa tí ń júwe ìdẹ̀kùn èyí tí ń bẹ nínú ẹ̀sìn yìí ọmọ ẹnu súnà ó ti yẹ gbogbo wa ń wípé tá a bá sọ̀rọ̀ súnà kò túmọ̀ sí wípé etí èsì àtẹni àtẹ náà mọ́tẹ̀sí wà nú Al-Qur'an àtẹ yìí ọ̀gbọ́dọ̀ mọ́tẹ́ ọmọ ẹnu súnà. káṣe ọjà ọwọ́ àwọn súnà kìí ṣe báwọn èèyàn ṣe gbé súnà sí lónìí tí wọ́n ti kà á fún wípé yẹn bá ti pín nǹkan súnà ìtumọ̀ ẹ̀ ni wípé bọ́bá wù mí mo lè ṣe é bọ́bá sì wù mí mo lè má ṣe é àti gbọ́ni. ṣùgbọ́n mẹ́nu ẹ̀ tọ́jọ́ wípé ọ̀ràn yẹn ni ànábì fẹ́ ṣe ṣùgbọ́n wo wípé ó lè máa múnira lọ́wọ́ tóun bá sọ́dọ̀ náà yàn ọ̀pá látẹ̀ sọ́dọ̀ náà yàn. láwùlà àna àṣùkọ àlà ummati la àmọ́tò wọn fi tiwá sọlá. anábìíní tí èèbá ṣe wípé ẹ̀rù ń bà mí ọmọ mu nira wá fún yín lórí gbogbo ohun yín èèbá ti sọ rírìn ìjọra yẹn. ìsàtúmọ̀ àkọ́ràn yẹn ń bẹ́ nu súnmọ̀ èyí ò fẹ́ tún jẹ́rìí tọ́lá kùránù ọ̀sọ̀rọ̀ orírìnrìn ànábì ló mú súnà orírìnrìn wa pé tí èèbá ń ṣe pé kọ́ má a lórí ọwọ́ àmú a lórí tá a gbọ́dọ̀ máa àbí ìráyè dé sọ́gbà ìtawà máa ń ṣe lé ti amú àbí ọba mú ipò tẹ́lẹ̀ omi ìfi súnà sí lónìí lò àwọn ìṣẹ̀lẹ̀ nù tàbí ọba ètò ìjọ tiwa mú nínú ìjọ àwọn kan ní ẹtí máa ń ṣẹlẹ̀ yẹn nínú ìjọ tiwa àwọn òṣìṣẹ́ yẹn súnà òṣì kan bẹ́ẹ̀ èyí ojúwe ìjẹkùn eléyìí sí ẹ̀sìn wa tó mú wá fún wa. ọlọ́run táwọn ẹ̀sìn mi wá tó kí gbogbo wa káwá máa sí. ṣùgbọ́n lóhun ọwọ́ náà bí ṣíṣe rẹ̀ ó ṣe máa wá ní dùnú àtayọ̀ tàbí tí ìṣe rẹ̀ tí ó fi pọ̀ ọlọ́run wá fi sí àwọn ọjọ́ tí àmì ẹnu pátá tiẹ̀ mú pa àwọ̀sọ̀ tuntun lọ́wọ́ ẹlòmíì gbogbo òfin tí ò níwọ̀ tẹ́lẹ̀ ọmọ lọ́jọ́ ọdún yóò di ọdún yóò torí òfin rẹ̀ tí ó tú jáde yóò gbà láti lọ sọ́dún bẹ́ẹ̀ ni lọ́jọ́ dímà ọlọ́run wa múru àsìkò wọ̀nyí ó dé kúkú wa ọ̀sọ̀ di ọ̀pá méjì torí kọ́ mọ́ bà jẹ́ ìnira. ìgbà míì ẹ̀sìn á máa wo lọ́sàn-án ọmọ ẹ̀mí ẹ̀mí àti ṣe sí àwùjọ iṣẹ́ mi máa ń fẹ́ ìjọ lè máa mú kí èèyàn ó wò pé àá tó sì yẹ bẹ́ẹ̀ ẹ̀sìn òní pàṣẹ yóò kù jẹun mọ́ òun ló fi sọ wípé bọ́ ọ lọ ilé ẹnìkan òun ló nílé rẹ̀ lóòótọ́ ni tá a bá pé méjì káyàn máa mú ẹ̀sìn tó wá sọ fún ọ wípé mọ́jẹ̀lè máa mú lórí ẹnìkan nínú ilé nítorí wípé yọọ máa wò pé nínú ilé mi ló tún ti ń sọ̀gá ẹ wò bẹ́ẹ̀ dáa tó ọ máa jọ̀gá lé lórí nínú mi ẹ̀sìn ní ẹni tó nílé náà láyà fún àdúkùn alárọ́júlé ìdáwòlì anábìlẹ́nì kankan nu yóò gbọdọ̀ gbọ́ wájú kọ́wùjọ́ wájú kí lọ́ọ́ fẹ́ ṣe kọ́ fẹ́ tìrù fún ẹnìkan nínú kíni nínú ilé rẹ̀ àfi tó sì ń bá yọ̀ǹda tọ́wá ló ń ṣe kíni òun yọ̀ǹda fún ọ. ara rọrùn tó ṣe wa tí máa ń mú wa fún wa rèé kí ni ó lè dùn. ẹni tó gbéyàwó lè ṣe ìrọ̀rùn nù tẹ́sí mú wá nítorí kọ́kàn ẹlòmíì ló lè fà síbi wípé bí wọ́n bá lówó ó ṣe mọ́síná àwọn náà ó tẹ̀ gbádùn ọkọ̀ díẹ̀ bó bá sọmọge wọ́n dẹ̀ fún lọ́jọ́ méjì bọ́ọ̀bà tiẹ̀ tún lọ ọ̀dọ̀ ìyàwó mi kọ́kọ́ lọ́jọ́ méje lọ́dọ̀ ìyàwó tuntun tó ọ̀fẹ́ ibùn bọ́ọ̀bà jábílẹ̀ kọ́ lọ́jọ́ mẹ́ta lọ́dọ̀ kóhun náà jẹ ìrìtò ara wà á ṣìrú ná fílùmù àrùn gbogbo wà tó bá fi pamọ́ òun gbà ọba ẹ̀díjọ́ méje ọmọ èèyàn tó ṣe ara àdẹ̀kù Islam kínú èèyàn ó lè máa dùn sí ẹ̀sìn tí èèyàn yìí ọwọ́ rọrùn wá nínú tó jẹ́ ìdájọ́ tó jẹ́ pìlẹ̀ bá a ṣe mẹ́nu bá àwọn ẹ̀sìn míì tí yóò máa wá nínú ìbáàdà Islam ó bá ní wá rọrùn sí ó sì míì mìbábi ìsọ̀ ó gé nǹkan lẹ̀ ó gé nǹkan lẹ̀ nínú tá a máa ṣe gẹ́gẹ́ bí irun ìdàlẹ̀ àdá tá a bá láròjàre ó gé irun lẹ̀ fún wa. bíi kómìnrin ó ṣe àìdọ̀ láàmú ni wọ́n máa kírun ní ẹ̀jẹ̀ nípa Islam kò ṣe ájì bó ṣe dọ́nà yẹn tó ọjọ́ ọ̀dà fẹ́ni sórí kójú ọ̀nà ọ̀dà ọ̀nà ọ̀dà ní agbára. Islam ọwọ́ dẹkùn. fún gbogbo nǹkan ó tún wá débi kò rán nǹkan ní ìlúlẹ̀ pátápátá ẹni pé tí mo sọ lọ ọjà tilẹ̀ ní oní hydro ní kí kankan oní nifas kò ní kí kankan ẹni ọ̀nà ọ̀dà fún yóò jókòó lé ọ̀lọ́sí táwọn lọ ó sì ní tó dé kò tán ṣùgbọ́n eléyìí ẹ pọ̀ bóyá ìwà lórí ìrìn àjò oníkádé òkú ìrù ọlọ́pàá mẹ́rin kásán ọlọ́pàá méjì ẹni tí nígbà tí ó fi kò ní ojoko ara rọrùn ẹ̀sìn ni. nígbà míì ẹ̀sìn wá rọrùn síbi wípé ìbáàdà yìí kó ṣe ṣùgbọ́n abọ́ fìmí ẹ̀. nítorí pé yìí tá a ní kó ṣe yẹn ó múnira lọ àwa mú mi àfìgbà rọ́pò ẹ̀ bí ẹni tó tutù mú tí ò lè sàlùwàlá olómi ẹ̀sìn bá fi tàyámù ọba fìdíkọ̀ ẹ̀ ara àrọ̀rọ̀ ẹ̀sìn ni oníkó ṣe tàyámù níbi torí wípé kọ̀ lágbára àti lómi. tàbí kọ́ má romi bẹ́ẹ̀ náà lèyí a yẹn náà ẹni tí ò lè nàró ẹni kọ́ bá fi jókòó ọba fi fi rọ́pò ẹ̀ tàbí kó fi ẹ̀yìn lélẹ̀. bẹ́ẹ̀ ni kárùkù káforí kalẹ̀ wọ́n ní kákan máa báyìí wọ́n fi bá ní rọ́pò ẹ̀. nígbà àti àlágbára ẹ̀sìn ọba ní fi ìtọ́ ká ní wákàtí kan tàbí méjì sí ìsìn nínú ìbádà ó lè bá ní fà súnmọ́lé kó sì tẹ̀sí ó di wákàtí méjì yẹn torí ìdí kan taari wípé ó lè kó nira bọ́ máa tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì ni ó ń كانت على المؤمنين كتابا موقوتا ìrun ní àsìkò tá a gbọ́dọ̀ kí ṣùgbọ́n nígbà míì ẹ̀sìn a máa bá ní ṣe tẹ̀kídìí afẹ́ rìnrìn àjò arígbé bá a bá rìnrìn àjò lọ àtìmọ́lá rè ojú ọ̀nà ní ìrun asiri òun yóò bá wa a lè má ní àǹfààní àti lè dúró láti kí asiri. ẹ̀sìn ní kákí ásírì wa wa tásìkò òun ásírì ṣe kí ni tí ò sí di ọba ni wá ìdè kù bẹ́ẹ̀ náà ní sàká èèyàn lè ní billions of naira lọ́sìn ẹ̀sìn ṣe fún tá a bá lójú ẹsẹ̀ ní yẹ yọ sàkánú ẹ̀ ó ti yẹn náà ṣùgbọ́n sì mọ̀ wípé àwọn bùkátà míì lè máa wá tó wo òrí nìsín tí ó bùkátà wò sí ọlọ́run ní mọ́ ti yọ sàkẹ́ ẹ̀ lónìí tó wó ti ọlọ́ jọdún kó ṣe kí ni ìdẹ̀kùn ní ibi tẹ́sí wa dáadé ó ní jọdún kó pele lórí bí èèyàn bá ní bùkátà tó ti lọ́wọ́ òun jọdún kan ọ̀pá mọ́ ó ti parí náà lu sàkà bọ́ lórí ẹ̀ ẹ wò lẹ̀kùn tẹ́sí wa yìí èyí ò ní wọ́n ń pè ní tẹ̀sí ẹ̀sìn bá ní sún tí ọyẹ ká ṣe nísìn ṣùgbọ́n torí bùkátà míì tọ́lọ̀ ń mọ̀ wá nǹkan míì tá a tún lè fẹ́ fi owó ṣe olówó tó orí nìsín mọ́yọ̀ sákẹ́ nìsín jẹ́ kọ́dún kò sí kíni o kò pèlè ní lórí omi lórí bí sọ́dà kátó ṣe tètè sọ́dà kátó ṣe tètè ìjọ tí a ti bẹ̀rẹ̀ àwẹ̀ òun ló yọ ká máa yọ sàkáàtì ìfìtẹ̀ ṣùgbọ́n nítorí wípé àwọn tá a fẹ́ kí a fi dùn ó di inú ọdún bá a bá fún wa níbẹ̀rẹ̀ àbáàrin àwẹ̀ wọ́n ó ti jẹ oúnjẹ tán wọ́n ó ti náwó tán ọlọ́run ní ẹ̀sùn wájú nígbà wọn bá ń kú ọkọ̀ la tó ti súnmọ́ ogúnjọ́ méjì ẹ̀yọ kínní ẹ̀yọ sàkáàtù fitiri yìí àwọn àdẹkùn ẹ̀sìn wa tó mú wá rèé nígbà míì atúmọ̀ títà àhìn jọ àkàrà nǹkan èyí tó kún nítorí àsìkò òun náà ni rúkṣọtò ìṣòro ó ṣèdàkùn fún yà nítorí wípé nǹkan kan lè fún là lórí wa lọ́jọ́ pé òun lọ́fẹ́ jẹ́ agbárin ibi tá a ti sọ̀rọ̀ ẹ̀sìn lè sọ fún wa èèwọ̀ ní kámutí ọlọ́run máa ti wá ní ọ̀hún sí gbogbo àwọn tí wọ́n ti mú ọlọ́run bá lè gbà ọ́ lẹ́nu wa bí nǹkan tó ṣe lẹ́tọ̀ọ́ bá lè fi rọ́pò fún wa. ẹ̀sìn ọ̀wà sọ fún wa níjọ́ tí ní nǹkan bá háyàn lọ́rùn àwa wo mi tì àrùn mi tí yóò mú tí nítorí alọ́run ó fi bọ́ sálẹ̀ ní tó ti alọ́run bá wà bẹ́ẹ̀ ó lè bá wọ́n ní ọtí ní awárí ẹ̀sìn ọ̀sọ̀ pé ẹ̀jẹ̀ ó mú tí nítorí alọ́run ó fi sí kíni tí ó fi bọ́ sálẹ̀ tẹ̀sán pé wọ̀nyí. ṣùgbọ́n torí dọ̀rúrà ẹ̀mí ìfẹ́ bọ́ ẹ̀sìn pàtàkì ẹ̀mí yẹn torí tí ọ̀bá bọ́ yóò tún rí bàá dàgbé dúkẹ́mi rẹ̀ ọ̀bọ̀lọ̀. ẹ̀sìn ọ̀ sọ pé kẹ́niyẹn kó mu ọtí ẹgẹ́ bẹ́ẹ̀ náà ló mú mi ní nígbà èdè bá ń pààyàn ẹ̀sìn ọ̀ sọ pé ká jẹ́ bẹ́ẹ̀ náà ni bébí bá dé ẹ̀sìn tí wọ́n sọ wípé téèyàn jẹ tó bá ní ọba àmọ́ ṣe àlà. tá a bá wọn sọ̀rọ̀ nípa àwọn tá a fi ṣèdẹ̀kùn yìí àtàwọn nǹkan tí a pè lọ́rọ̀ yàn wípé ká ṣe. tí èèyàn bá wá sọ wípé lóòótọ́ òun ni wọ́n sọ wípé òun lè mutí ní nǹkan hàn lọ́rùn mọ́ jù ẹ lọ láyé ọdún òní kọjá lẹ́nu. olóhùn ọba ìlà lórí eléhùn wọlé mọ́wọ́n ọba yarí nǹkan tó wọ́n fi ti ètò hàn lọ́rùn òun ọ̀yà fún. tàbẹ́ni tí wọ́n yọ̀ǹda fún kókó dínú kù lórí rárá o lóun ti wulẹ̀ kó mọ̀ ọ́ sàárẹ̀ tó ọlọ́run wípé òun bẹ̀rẹ̀ tọkàtọkà kó ọmọ ọ́ nǹkan máa kí fún ọ̀tẹ̀ òlọ́run ọ̀pá mẹ́rin máa kí fún òun ò ní kí ọ̀pá wọ́n ní yàpá ẹnu lọ́rọ̀ méjì lórí ẹ̀. Táàyè báyẹn kan sọ pé rúṣọ̀ tí tọ́lọ́run fi tẹ̀dẹ̀kùn fóun, òun ò lè lò. Èyí tọ́lọ́run fi dèun lófin yẹn, òun lò wọ́n máa lò kódà kó mú kú lọ. Táàyè báyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà àgbàfà lójú ọ̀nà ìmáàmù Màlìkí, ìmáàmù Ṣàfí, ìmáàmù àbálì gbogbo wọn ni wọ́n dúró lórí wípé ọ̀ranyàn ọ̀ranyàn ni kéèyàn gba ọlọ́run bá fi ṣèdẹ̀kùn fún yàn lórí tó dèrè tó tẹ́lẹ̀ wọ́n lọ́ràn yàn. ìtumọ̀ ẹni wípé tọ́ba pọ̀ tí ò lo tí ọ̀pọ̀ tí mú ìtógun ní ẹ̀mí yẹn kọ́kọ́ títí sísàlẹ̀ tọ́wọ́ á kú yọ jẹ̀bi kú ọ̀nà ẹlẹ́sẹ̀ níwájú ọlọ́run ìtumọ̀ ọ̀rọ̀ àwọn àbáàlì yẹn nígbà bá fi sọ fún wa pé ọ̀rọ̀ ayẹyẹ ní kéèyàn tẹ̀lé tọ́lọ́hún fi tètè kún fún kú ò lè fi tó ṣe ní ọ̀rọ̀ ayẹyẹ ní lórí ìtumọ̀ tí wọ́n sọ fún wa ni wípé irú ẹni bẹ́ẹ̀ bá kú yóò kàtó bí yọ jẹ̀bi kú wọ́n dàdó pé ọ̀pá níjọ́ àlùkìyàmà wọ́yọ̀ á kọ́ba ọlọ́run yọ ọmọ àlùkìyàmà aláàfin ọlọ́run sì jẹ́ yà rẹ̀ ọ̀rọ̀ mọ́mọ́ àwọn àwùjọ náà ìmọ̀mọ́ àbọ̀ àlefa nìyẹn àti ìmọ̀mọ́ àlìkí àti sáfẹ̀yìn àti ìmọ̀mọ́ ahmed ibn abali lójú ọ̀nà ọ̀rọ̀. ẹnu ọ̀dọ̀ ìmáàmù Abu Hanifa láti rọ́rọ̀ mi tọ́fẹ̀ lè lọ ṣe déédéé tàwọn tí wọ́n sọ pé kì í sọ̀rọ̀ àyàn ní kó lù kì í sọ̀rọ̀ àyàn ní kó mutí kì í sọ̀rọ̀ àyàn ní kó ọjẹ lẹ́dẹ̀ nígbà èmi nǹkan tó òun jẹ tọ́jẹ kì í sọ̀rọ̀ àyàn ní nígbà òde ti fẹ́ tó kí gbogbo olóúnjẹ oúnjẹ tó lè pa àwọn àwọn àkọ́kọ́ gbà wípé ọ̀ràn àyàn ni ọjà jáyàn tí ọba fi jẹ tọba fi lọ kú ọjà ìbí ọlọ́wọ́ ó fi léèrè nípa ọ̀nà tó gbà kú. nínú ọ̀rọ̀ ti àwọn tí wọ́n lọ lójú ọ̀nà ìmọ̀mọ́ àbú ànífà nínú àwọn ọmọ kẹrin wọn mà wà nígbà tó lọ tó bá ibùdó hazimu lọ òní àbú yusuf òun bá lọ àwọn sọ wípé kì í sọ̀rọ̀ àyè ó lè kó wọn jájá ó sì máa jẹ ìtumọ̀ kì í sọ̀rọ̀ àyè kọjá yà. Àwọn tàkọ́kọ́ wọn lẹ́rìí. Nínú ẹ̀rí wọn, mo lọ̀rọ̀ ọlọ́run tó ní wàlá takùrú tàbí wàlá takùrú àmúsàkùn iná òkà nàbí kún rahima. Ọlọ́run ní ẹ̀mọ́ para yín, ẹ̀mọ́ para yín, aláàánú ni mo jẹ́ sí. Mo ti ní tọ́ ọ̀bá rí ẹran màálù, orí tó kú pé òsì tó lè jẹ sọ̀rọ̀ fún ẹ̀lẹ́ tí tó já màlà yó. àyẹ̀yẹ́ tó bá jẹ́ pé ìjẹ ẹran lọ́sẹ̀kù tí ọ̀sá màlà tí bà. ọwọ́ ajẹ́ran nìkan tàbí ibi tó jẹ́ sí yóò fi ìtọ́ alọ́rùn lọ́lẹ̀. ọlọ́ọ̀ni tí tilẹ̀ mi lọ ọtí sí i. ọlọ́ọ̀ni má para inna Allah aka bí rahima ọlọ́run láàánú yín lè mi ọba yín ti aláàánú yín lè mi. níbo mi ọlọ́run wà látúndìkù bí àìdí kó gbogbo tí ọba jẹ́ parun fún yín ọlọ́run ẹ̀ má fọwọ́ tọ́ba jẹ́ sí wípé wọ́n gbà wípé nígbà tá a ti mà wípé nínú tí ń lò tọ́lọ́ ń lò sábàbí tí ìṣẹ̀mí rẹ̀ fi ń wà láàyè òun làwọn oúnjẹ àláàlì ti ń jẹ. ajẹ́pẹ́ ń jọ́ tó débì kan a ti mọ̀ pé ìṣẹ̀mí rẹ̀ ó sopọ̀ mọ́ oúnjẹ tí ń jẹ tí fi ń wà láàyè ọ̀dọ̀ wà lójú bẹ́ẹ̀. níjọ́ tí ọ̀bá wá rí ohun tí ń jẹ tó jẹ àlàálì tí fi ń tẹ̀lé tó sì lè jẹ nǹkan tó jẹ́ àrà tí ó sì máa fi ti ẹ̀mí ajẹ́pẹ́kọ́ jẹ àràmù yẹn ti fi kí ni ọ̀dọ̀ ọ̀rọ̀ yẹn wọ́n lẹ́rìí ìtàwọn nìyẹn àwọn àlùfáà wa tí wọ́n dúró lórí pé kì í sọ̀rọ̀ ayọ̀ ní wọ́n ní tọ́ba mọ́lọ́ tó yọ pé wàkọ́ni kọ́ sọ́dá lákòó má harama àlẹ́ yìí. ọlọ́run lémi ọba yín èmi ọba yín mo ti ṣàlàyé mo ti ṣàlàyé ohun tí mo ṣe léwọ̀ fún yín hmm, àwọn sì ní ẹ̀ka yàn síwájú kí á ló wílé yẹn ọlọ́lọ́ ní ìlàmá ètòtò àfẹ̀yí tí làlúrí tọ́ba gbẹ̀yìn débẹ̀ eléyìí ń bọ́ wọn lọ́dọ̀ àwọn oníṣẹ́bẹ̀ yìí náà túmọ̀ wípé àlèkísì sí náà mínà tàhí gbogbo bàtà bá dá nǹkan kan yarí nínú ọba àti tẹlẹ́wọ̀ ìdí ń lólé lórí ìlú àwòrán ìbàdàn. Ọ sọ nǹkan ẹ̀sẹ̀ tó ní ọ̀sọ́dọ̀ náà yàn náà yàn ẹ gbọ́ ìjọ ẹni lọ́wọ́ ní ọ̀sọ́dọ̀ náà yàn ọ̀sọ́ ní ìbáhà ni tàbí ìlú ni. ẹ̀ka sọ wípé ẹni tó bá lóun ò ní mutí lásìkò yẹn tàbí òun ò ní jẹ ẹlẹ́dẹ̀ ẹ̀ sọ pé yọ yóò títúlẹ̀ rí wọ́n lẹ́rí àwọn ní àdéhùn tí wọ́n bọ̀ alásọ̀rọ̀ Abdullah gbọ́dọ̀ mùsàfà sàmì kọlọ́mbà ni yọ̀ọ́ sí ọlẹ́mọ̀tò Rome ọba alẹ́ Rome àbáṣàwò ó mú mùsàfà ó mú nígbèkùn sọ́dọ̀ ara rẹ̀ bí wọ́wọ́dọ̀ àwọn àwọn àmì báyìí nínú lẹ́kàn nínú lẹ́kàn bìdáàrẹ̀. o fi pamọ́ síbẹ̀ ọjọ́ jáde ọfẹ́ fi yẹyẹ mùsùlùmí náà ni ọ̀gá yín ni ẹ mọ́ mutí ọ̀gá yín ni ẹ mọ́ jalè ẹ mọ́ jẹlẹ́dẹ̀ lónìí gba ọmọ ọmọnú yàrá tóòrí kankan tó jẹ àwò bó mutí bọ́ jẹlẹ́dẹ̀ ọwọ́ agbé ọtí àtẹlẹ́dẹ̀ ó gbèsè nù yàrá fún un ó ní wọ́n ti ó sì fi ilẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ó fi ilẹ̀ sílẹ̀ nípa ọjọ́ yìí lu ọjọ́ tọpẹ́ ọjọ́ mẹ́ta wọ́n wá padà lọ sí inú ilé ìwò wọ́n wá bá ọ̀gáfà lẹ́nu tó jẹ́ pé ojú kùtọ́ ẹgbẹ́ ó kù díẹ̀ ó kù ìtumọ̀ ni pé tó bá jọjọ́ mẹ́ta lọ òkú ẹ̀ ń ọ̀bá bá nínú nínú yàrá ọtí títẹ̀ fèrè gbélẹ̀ àti ẹlẹ́dẹ̀ tó gbélẹ̀ ọ̀fọwọ́. ọ̀jẹ́ ẹ̀rí àwọn tí wọ́n ní gbèsè ọ̀ràn àyàn nìyẹn ọ̀jẹ́ wọ́n wá ń bí léèrè nígbà tí wọ́n yọ jáde nìyẹn. ìrẹ́ wù lọ́fà díẹ̀ ló kú okú tí ọba jẹ́ péjọ́ mẹ́ta péré ni ló fi di ọmọlé tọ́ba jù bẹ́ẹ̀ lọ ó ní ọ ní ní jẹ́ kí ló dé kọ́kọ́ káàna lọ́ọ̀rù ọlọ́run ti sọ kí n jẹ ẹlẹ́dẹ̀ àti kí n mu lásìkò yẹn ó ti sọ di fún mi. Le á ní mọ̀tàmọ̀tà torí pé làwọn rí ti tẹ̀lé wọ́n ti tì mí má ní kò sí nǹkan mi ti ń ṣe kíni kí ń jẹ kí ń jẹ ẹlẹ́dẹ̀ lásìkò yẹn àtọ́tí ó ti dà wàhálà kì ṣùgbọ́n tí ọ̀jẹ̀ ni tí ọ̀jẹ̀ ń jẹ́ ni pé làwọn á lè oṣù mẹ́ta ká bèrè ìsìlá. Ìfẹ́ fi yẹ̀yẹ́ ìsìlámù sí ọ lẹ́nu. kọ́mọ̀jẹ̀ wípé ọmọ yẹ̀yẹ́ Islam àtàwọn mùsùlùmí pé ebi ní ọ̀pá kínní kan olóhùn ojú orí ọmọ ẹ̀jẹ̀ ọ̀pá wò. ẹ̀rí pé àwọn Yorùbá náà o ìfi Islam ẹ̀yẹ ni irú wọ́n máa ibi ọjọ́ Islam ẹ̀yẹ wípé jọ́dẹ̀ mi pa Samuel hmm, yóòdà ní ẹni pa Sàámú ọjọ́ ọ̀bọ̀ ẹ bá ní yí ẹ bá ní yí òwe padà o ẹ má lò súlè má níjọ́ ẹni pa kí ni lọ́pa Sàámú ọjọ́ ọ̀bọ̀. òbẹ́ àbà olóhùn ọ̀fẹ́ yẹ̀yẹ́ kí ni Islam ọwọ́ ọ̀fẹ́ fi èébù Islam ẹnu ẹ̀ òní lọ́jọ́ òun òun pìrìbá kóhùn kóhùn òkú ju kí ẹ̀tẹ́ kọ́ba ìsìláàmù látara àwọn wọn lẹ́rìí àwọn nìyẹn. èyí tá a sọ mẹ́ ni pé ohun tó dáa òun náà ni kí èèyàn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn àgbáríjọ àwọn àfáà tí wọ́n dúró lé ní orí fáwọn àdíwò nítorí wípé òun lọ́hàn ní ohun tó fi ìyàn ní ọkàn balẹ̀ nítorí wípọ́ lọ́hùn ti sọ fún wa pé lámá òtútùm nínú ọmọ tiwa la ti rí wípé àdìsísì náà bá dà tàrí ìlú àwọn ìbáha àwa la gbọ́ yìí tọ́ba jíjọ́ tọ́lọ́ ń bá lóhùn ọ̀ọ́ fún yín owó fún yín lágbọ̀ yé eru eléwu kọ́ kí ni wọ́n sọ níwájú Allah òun ló fi jẹ́ pé àwọn kòkòrò yàtàtù yàtàtù wọ́n máa ń fa àyè àbámọ̀lẹ̀ lẹ́yìn abádéwájú ọlọ́run pé àyíbá àmà tọ́ba wá tọ́ba pé èsì ọdún òfin jẹ́ tó fi parí kí ló ṣe ọ ìyẹn ló rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àǹfà ẹ̀sìn nítorí kórè ẹ̀ ní gbogbo àwọn ìdòwò òun ni wọ́n dúró lé lórí nítorí àsìkò. Bàbá ń sọ̀rọ̀ nípa làlúrí nínú ẹ̀sìn wa. A ti mọ̀ nínú ta ti sọ ọ́ bọ̀ wípé àjọrúra tòbí ìlú alùpàdùrọ̀ nǹkan lè jẹ́ èèwọ̀ fún wa tí ó tún máa jẹ́rìí wípé tọ́lọ́run bá ti fi nǹkan lẹ̀ fún aláǹfààní ẹ̀tọ́ ni kí á fi kí ni ẹ̀tọ́ ni kí á mú un lò ẹ̀tọ́ òun náà ní sábòrò nítorí ọlọ́run subhanahu wa ta'ala ó sọ fún wa wípé wàá máa ń tó ra ọgọ́ ìra báyìí wàlà áàdì wàlà ìsùmáàlì. gbogbo ẹni làbú rí bá gbé ṣe kankan tí èsè bá rí tí èsè pọ̀ kàkọyọ tọ́lọ́hún tí èsì ṣe wípé áàdì kìí ṣe pé ó fi ṣe mọ́tòmọ́tò tàbí òwèmí náà láti ṣe bẹ́ẹ̀ ọlọ́ni padà ìsùmáàlì gbogbo ń tọ́ ọ bá fi làlú rí ṣe tó fi rọ́nu táwọn ọlọ́run ṣe léèwọ̀ fún ọ ọlọ́run ní kàn fẹsẹ̀ ń bẹ̀ ọlọ́gọ́rọ̀ àwọn àgbájọ àpá àtàkọ́kọ́ tí wọ́n sọ fún wa níbo míì ọlọ́run nípa ọmọ tó ra ìmọ̀ àpásọ̀tì ọ̀yẹ̀rà mọ̀tàjà nífin ní ìsinmi fa iná lọ wúrò ràhì ọlọ́run ní gbogbo ẹni arábá ni tó fi lọ ṣe kankan tí èsèpọ̀ lọ rọ́kàbàkàbà lú ẹsẹ̀ tọ́jẹ́ pé nira ni. ọlọ́run lébi ọlọ́run bá kó rọrùn fi mo ti dá sí onítọ̀ ọ̀hún èsì tẹ yìí tá a ṣe ní ẹ̀ẹ̀kan níbo ọlọ́run sọ̀rọ̀ àná àgbo lórí ọ̀rọ̀ àti ti tóbi tó ọlọ́run tún yọ̀ lórí fún wa mẹ́ ọlọ́run ní kúkú tó fi bá àbílẹ̀ rẹ jẹ́ ọlọ́run náà òun lò wọ́n sọ wọ́n sì ti ọlọ́run náà yàgbé ẹni tó jẹ́ pé wọ́n bá jẹ pa wọ́n jẹ pa lókùnrin tọ́ka rẹ̀ sì kú dáadáa nínú ìgbàgbọ́ gẹ́gẹ́ bí àmà bí a ti máa gbọ́ ìtàn rẹ̀ ọlọ́run ọba ní ọba ní yọ́nú sí wọn. nígbà míì tá a bá ń sọ̀rọ̀ àwọn nǹkan tí làlú rí wọ̀ eléyìí tí wọ́n mú wa kúrò nínú tí a pè lọ́rọ̀ yàn kódà ó lè ti wá lu tá a pè ní haram. Wọ́n pín sí bí ọ̀nà mẹ́ta ìṣe máa wá. Ìgbà míì, a lè sọ fún yàn wípé làlúrí ti ṣẹlẹ̀ ìta nípa ọmọṣe. tó jẹ́ ìwọ̀ nítorí ìlàlúrí máa ṣe. tó jẹ́ pé máa ṣe yẹn yóò yí ìdájọ́ tó wà lára nǹkan ṣíṣe yẹn yóò yí padà pátápátá. ṣé ẹ mọ̀ pé òkú bẹ́tẹ́lísì ìdájọ́ tó wà fún ni pé haramu àgbọ̀dọ̀ jẹ́ ṣùgbọ́n lásìkò tá a sọ fún ẹni tí làlú rí mú wípé ọjà ẹran òkú mbete yẹn ó ti yí ìdájọ́ tí ń bẹ fún ẹran òkú mbete padà lánàá ó ti sọ di kí ni halal lásìkò yẹn fún ẹni tí làlú rí tó orí máa wá bẹ́ẹ̀. lópin ìgbà tó jẹ́ sí wípé ọmọ ẹ̀ fi gbára rẹ̀ níbi ìpanu ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́ran ẹlẹ́dẹ̀ẹ́. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọtí nígbà tí èèyàn bá fẹ́ fi mú ìjọ ha lọ́rùn tàbí òun gbẹ́jẹ́ ẹ̀dẹ́ ọmọ ayàn lọ́rùn ga tí ò romi rárá tí ò romi ọba wa rí ọ̀pẹ máa ń sá ọ̀pẹ ní ní tí wọ́n máa ń mú oje jáde tó lè rọ̀ òun àìsímọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá burú ẹ̀ yọ pa ọtí ni. òfin ẹ̀sìn ọ̀ sọ fún un pé lásìkò yẹn ó ti di àláàlú. ìdájọ́ ẹ̀ ṣe kí ni ó yí padà pátápátá láti inú haram bọ́ sínú halal. òmí nígbà míì iṣẹ́ apadà sí yẹn ó lè má yí ìjẹ́ àràmù rẹ̀ padà lásìkò yẹn. Sọdẹ́yà àdẹ̀ sọ pé kó ṣe nítorí làlúrí tí ìjẹ́ wípé ọjẹ́ haram tí ṣe kíkọlù kò sọ di halal. Bẹ́ẹ̀ lágbójúwe. À ń lọ nínú ọkọ̀ ojú omi alọ́nu ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi ó mì ọ̀fẹ́ ọ̀fẹ́ tẹ̀lé kò sí kankan nú ọkọ̀ yìí tá a lè jù sínú odò tó lè mú ọkọ̀ ojú omi dúró ogunlọ́gbọ̀ èèyàn sì rèé nínú ọkọ̀ ojú omi tọ́kọ̀ ojú omi yìí bá sì lè tẹ̀lé ogunlọ́gbọ̀ yìí ẹ̀mí wọn ó sì gbé tó hàn jáde ilà máa ṣá àmọ́ èyí tí láwa fi gbogbo ẹrù tó wà ní ọkọ̀ ló ti ní táàgì kálukú ti máa ẹnìkọ̀ọ̀kan ló ní ké sẹ́ni ọlọ́kọ̀ ojú omi lọ́lẹ̀ sùn. àwa atukọ̀ kò sí tó lè ṣètò kọ́ máa ju ẹrù ẹlẹ́rù sínú odò lọ. sẹ̀pẹ́ àràmù ni kánò kò tí ẹ̀ ṣe já àwọn àfẹ́ẹ̀sì ní kó du ẹrù yẹn àwọn ẹrù kó jù sínú odò kó fi mú ọkọ̀ ojú omi dúró dọ̀rú rẹ̀tẹ̀lẹ̀ fúlàní rí àti gba gbogbo ẹ̀mí yẹn là ṣùgbọ́n lásìkò tí ń ju ẹrù sínú omi ọjọ́ bí ìgbà tí èèyàn mu ọtí ìgbà tí èèyàn mu ọtí láti fi ti ti bẹlẹ́mìí ẹ̀ ọtí ò ti di hàlá ìtumọ̀ ni wípé bóńtì bá padà dẹni tí kò kú mọ́ àní jẹ́ ń ya pé ó mu haram tóńtì bá padà ń sẹ̀mí tí ò kú mọ́ tó sì ti jẹlẹ́dẹ̀ yó àní padà jẹ́ ń ya kọ́jẹ́ kí ni ọjẹlẹ́dẹ̀ títí torí pé lásìkò tí ń jẹ́ yẹn tahawwala hukmu al-khamr min al-harami ila ìdájọ́ ọtí mẹ̀yẹ ti yí kúò ní haram ó ti di kíni ó ti di halal ọ yàtọ̀ sí ẹrù ẹlẹ́rù tí a tún kọ́ jù sínú odò ẹrù tó ju onú odò yẹn jíjù ẹbí sẹ́mu odò haram sẹ́ẹ̀sì mọ̀ pé làlúrí ni ìtumọ̀ pé ń ṣe ni pé gbogbo ẹrù ẹlẹ́rù tó dùn sí inú odò yẹn yóò sanwó rẹ̀ padà tọrọ àwọn tó lẹ́rù jẹ́ lọ́kọ̀ ojú omi wípé ọgbẹ̀mí wọn wọn nínú ètò ọ̀sẹ̀ tó gbowó ẹ̀ ni pé yóò gbé wọn lókè ni òkè odò ní ààyè láàyè láì lè kú nínú ètò ìdí ń ṣe haramu làmúrí ọ̀sán tí ń sèwọ̀n kọ́ wá sọ di kí ni halal. àwòrán yẹn yí wa sálákọ̀ọ́kọ́ làmúrí sọ ìdájọ́ haramu ẹ̀ láti kò à ń ṣe yẹn ọsọ di halal. ìdájọ́ làmúrí kò yí dájọ́ nǹkan yẹn kò yí padà bọ́kọ̀ ojú omi fẹ́ tọ́gbẹ́gbẹ́ tó kí ó sì haram yóò san ẹrù padà bí òṣìṣẹ́ padà nígbà ọkọ̀ ojú omi fẹ́ tẹ̀lé náà sílà tó ń rí máa sọ ẹrù ẹlẹ́rù lọ odò níjọ bá jákè yóò san owó ẹrù fún ọ̀sọ́ di Àwòrán ọ̀sọ́ di fún. Bẹ́ẹ̀ náà ni. ẹni tí wọ́n gbé màtí tí wọ́n wá sọ fún un wípé sọ wípé ọlọ́run ní yíṣá wọ́n sì lágbára àti gbé màtí pé bó wí ọlọ́run ní yíṣá ọlọ́run jésù òun náà bá ní ọlọ́run jésù tó ní wọ́n má bàa pa tọ́ba dókè ìdí wíwọ̀n òfin halal aráàmù sì ti wí nígbà ọba dókè àátún fi gbólóhùn lá ìlà láwù sí ní ẹnu padà àní sọ fún wípé tó wí jọ́nà òun wípé làlúrí ti sọ di àlàálì fún làlúrí àsìkò yẹn ọ̀sọ́ kọ́sọ kẹ́lìmọ̀ kúfúrú di àlàálì ṣùgbọ́n àgbà fún láti wí jọ́nà níbo la ti rí ọlọ́ ànábì náà dé ó fi umaru lé ẹ̀ amáhùn léèrè nígbà ọdọ́dọ̀ ẹ̀ tó lóun wí kẹ́lìmọ̀ kúfù ó ní sùràwádìí kéfọ̀wọ̀ jẹ́ sàkọlùbà bó o lọ kẹ́ ṣe rí sí olú ọjọ́ tó kọ́ níbi mọ̀mọ́lú àlùfẹ́lẹ́ máa àsìkò tí mo sì ń wí yẹn ìgbàgbọ́ sì ń bẹ́nu kí ni nínú ọkàn mi ó mọ̀ ẹ̀kọ́ òun náà ń gbàgbọ́ pé tóun sì wí kí ni haramu kò yí dájọ́ ìjẹ́ haramu kẹ́lẹ́mọ̀ kúfù káwa sọ wípé ọsọ di kí ni ọsọ di halal yóò tún tún wí kẹ́lẹ́mọ̀ ṣáádà yóò wí padà tí ó fi máa bá ìgbàgbọ́ ẹ̀ tí fi máa bá lọ. eléyìí ọ̀nà kan ni. omi ń bẹ tá a sọ wípé ẹnì pé méjèèjì a sọ wípé kan bẹ ọsọ sọ nǹkan jẹ haramu di halal nǹkan ọ̀sọ̀ nǹkan jẹ haramu di halal. làlúrí mi ń bẹ lórí nǹkan mi tí ìtọ́ fẹ́ ṣe nǹkan tí ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ mò bá tí wọ́n sọ fún ọ pé kèé ṣe ń tọ́tọ́ tó lè ṣe. bí kíni bí kí wọ́n bá báyà wọ́n bá bàbá àtìyà àbá àtọmọ káwọn tí wọ́n wá sọ fún pé ọdún pé ẹ̀sìn yín ọ pàtàkì òbí ṣùgbọ́n ká lè yẹ̀yẹ́ wọ́n bá fún lálà wọ́n fi lè lọ. ọ̀rọ̀yà fún ọmọ rẹ ní twenty plus ló fún lálà ẹ̀sìn náà ṣe tẹ̀ kan ká ọmọ ọ̀gbọ́dọ̀ síwọ́. làlúrí wo wo ṣe ìbá àkọ́nà yẹ kóró yìí làlúrí wo ṣe lágbára tó ṣe ń gbé bọ̀ kò ṣe ìbá àkọ́pẹ́ torí kẹ́mi o kọ́mọ́ bá bọ́ ọwọ́ síwọ́ kọ́mọ́ na ìyá rẹ̀ kó o sí lẹ́tọ̀ọ́. kódà bọ́ba síwọ́ tọ́nà yẹ látàrí sáfìwọ̀ ánìwọ̀n mọ́ àkàdà ìyá kọ́nà ìyá rẹ̀ kò kó lórí ẹ̀ níwájú ọ̀nà kò ní kó lórí ẹ̀ kò ní kó lórí ẹ̀ ẹ̀ṣẹ̀ kò ní kú lórí ẹ̀ kódà wà láwùfà aláwù máa lè ìkra ìbá ń ṣe kó ṣe ń jọ náà pẹ̀lú ìkra ayé ọgbọ́n ní gbogbo kẹrẹ la gbọ́dọ̀ máa fi wo bó láti máa ṣe bóyá lápẹjúwe ọjọ́ yẹn á ní nàgbélà lórí ta ara mi pé wọn sàlà ọjọ́ yẹn á mi lábẹ́ kẹfẹ́rí ní àníyàn wípé ọfẹ́ fi wúlò fún àwọn mùsùlùmí ìjọba tẹfẹrí olówó wà lórí àtẹ ọba rí fáwọn kan kóra wọn jọ nínú kan wọn ṣe ìsìlámù dáadáa ó bínú ẹ ọba káwọn àmì lọ pé ẹlọba ti wọn gbogbo mùsùlùmí ló sì wà mẹ wọn wá mú mùsùlùmí náà máa ra àwọn tí ọlọ bá tù àwọn mùsùlùmí ó débẹ̀ tẹ ìpínlẹ̀ àdúrí àwọn ọ̀gá ẹ̀ kọ̀mọ́ndà wà bẹ́ẹ̀ tí wọ́n pè sẹ́ apẹ́ ọ̀rá wáyà ìmọ̀ ọ̀gbọ́dọ̀ rí ìsìn máa rẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ níjọ náà ọ̀gbọ́dọ̀ pé ọ̀bá fáyà wọ́n pa òun kí wọ́n pa òun lórí mẹ́kún tí ẹni kóró wa gbọ́ ọ̀nà mẹ́ta tá a pín làlúrí òsì làlúrí ń bẹ̀ yẹn kò ṣe ìbá àǹtọ́jẹ́ haram kódà kó má jẹ pípé pagan kó o fi gbé ọwọ́ ẹ̀ kó o gbé ẹ̀yà kan lára mùsùlùmí tó sùn ọ̀pọ̀ mùsùlùmí ni làlúrí tí a máa tẹnu máa ń bẹ̀ yẹn kò ṣe ìbá à kọ́pa kó sọ wípé nítorí wípé àwọn afẹ́ǹsì wọ́n gbà wípé a máa ń ṣe ìrìsíkà àháfù dọ̀rà rẹ̀. tí làlúrí méjì bá wà ńlẹ̀ èyí tó fún yẹ́ òun ni a ṣe ìrìsíkà bẹ̀. nínú kọ̀máǹdì ọ̀gá àti pípa mùsùlùmí èwo ló fi ẹnu méjèèjì kọ̀máǹdì ọ̀gá fúyẹ́ títí torí wípé èèyàn lòun ó fẹ́ ṣe tó ọba rò wípé bá ọba páyé ọ̀pá ó lè má pa ọ́. ṣùgbọ́n fi tọ́lọ́hún tọ́lọ́hún gbọ́dọ̀ pa mùsùlùmí ẹgbẹ́ ó sì wà lórí ẹ̀. ó tóbi ju kọ̀máǹdì ti kíni tọ̀gá lọ. wàlùkọ́ ìdá sí ìsọfà pé tí làlúrí méjì bá pàdé nàrìsẹ́kìmù àhápá jọ̀rọ̀ rẹ̀. ètò fúyẹ́ nínú làlúrí méjèèjì ó lè lóṣù làlúrí kọ́mọ́tẹ̀lásẹ̀ kọ̀mọ́dà òfúyẹ jòkọ́tẹ̀lé àṣẹ kọ̀mọ́dà rẹ̀ lọ. tọ́ba wá ṣẹlẹ̀ tọ́ba dàbọ̀ tọ́páyà mùsùlùmí ó sì já mùsùlùmí. tí mùsùlùmí yẹn kú tí wọ́n darí. nínú òfin sìn Islam wá padà gba ìjọba ǹjẹ́ láṣẹ̀dájọ́ apààyàn tọ́pa mùsùlùmí fúru sọ́jà yìí àbá sọ pé nítorí wípé wọ́n ṣe ìkìráwẹ̀ torí pé ń jẹ́ pa ẹ̀ṣẹ̀hùn á sọ wípé ìdájọ́ ó ti bọ̀ fún un. irú ẹ̀ náà ní sìnà bóyá ó lè ọkọ àyànmọ́. tàbí ẹ̀jẹ̀ wá irú ẹ̀ máa ń láwọn ayé ìgbà kan tó lọ́dọ̀ wá ni ọmọ ń ṣẹlẹ̀ níbi òfin ti wà òfin tí ò sí ní òfin pé ọkàn níjọba káwọn obìnrin kó kójọ tí ọkùnrin gbé lọ bí máa bá wọn ti sìnà máa ń ibi tó fi wà. tẹ̀sùrí kanlẹ̀ gan náà lẹ́gbẹ̀ẹ́ kan ó tún mú ó tún irú eléwù ṣẹlẹ̀ ń bò mí tó jẹ́ pé tonípọ̀sẹ́ni tọ́lọ́wọ̀n ọ̀dà ń sùn ẹran bú kárẹ̀ àtẹran dáadáa ẹni ọlọ́run bá lẹ́ran dáadáa ó borí láàmú pè ní ìyàrá ẹni ẹran burú bá borí tẹran dáadáa rẹ̀ kò láàmú pè léyìn ẹ̀kọ́ níjọ́ bá ti bá ti tí wọ́n ṣe wá àti fún ẹni náà máa pé yóò sì mọ padà yóò kí ẹ tọ́lọ́mù bá ti kádàrá dáadáa. bóyá wọ́n wá jẹ́ èèyàn pa pé kó ṣe jìnnà àpò ọkùnrin obìnrin nìkan ní ìlànà àwọn àbáàdó lórí wípé wọ́n lè gbàgbé nítorí wípé ààyè tiẹ̀ kò ní kọ́kọ́rọ́. nígbà máa mú lápá tí wọ́n mú lẹ́sẹ̀ kí ló fẹ́ ṣe. ẹ̀kárá ṣùgbọ́n tọkùnrin wọn ọ̀gbá wọlé torí ẹgbẹ́ ìpẹ́bẹ́bì ìlú ọ̀bá ṣe irinṣẹ́ tó fi ṣe ẹ̀mí ẹ lọ́bẹ̀ ṣe tó fi irinṣẹ́ lò irinṣẹ́ jẹ́ ní kọ́kọ́rọ́ tó lè fi tì í ṣùgbọ́n irinṣẹ́ ti kò ní àwọn àfáàní. bọ́bá ti pé tì náà náà ni wọ́n jẹ́ èèyàn ń pa pé kó ṣe lásìkò làdúró ọ̀sọ́ tì náà di halal ọ̀sọ́dà gbà àràmù náà ló ti ni ní ìtumọ̀ á ní wípé táwọn òsì bá wá ń lọ táwọn àámú wá sọ́dọ̀ àwọn adájọ́ kí wọ́n jẹ níyà ẹ̀yọ́ ya sí. ìyàpẹ̀ bẹ lọ́dọ̀ àwọn àfẹ́sì lórí eléyìí. àwọn tí wọ́n bá dúró lórí wípé nípò tí jẹ́là ń rí táà wọ́n gbà wípé ẹ̀sẹ̀ rẹ̀ dúpọ̀ fún àníjẹ́ ní ìyà. àwọn tí wọ́n lórí làlúrí rẹ̀ ọ̀sọ́ di mùbá ọ̀sọ́dẹ̀tọ́ wọ́n gbà wípé yọ jẹ ìyá kó sì sí náà èyí tó ti pààyàn náà á pa padà nítorí pé kó ṣe ohun tí kò tọ́. eléyìí làwọn tó jẹ mọ́ díẹ̀ díẹ̀ kọ́lọ́hún lè pé ká máa mẹ́nu bà nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀dọ̀ èyí tá à ń sọ. tá a bá ń sọ̀rọ̀ ọ̀dọ̀ àmúrí. ما ń bí àdìdọ̀rúurà kéèyàn ó mutí lásìkò tí nǹkan alẹ́ mi yùkọ́ dàrú mi kọ́dìrì à bọ́ bá ti sẹ́nu torí pé ti bẹ lọ́fún ó ti lọ ọ̀sálẹ̀ èyí tó kù nínú ọtí tó wà lẹ̀ ti yàrá kò gbọ́dọ̀ dé ẹnu ẹ̀ má. bóyá lẹ́dẹ̀ẹ́ lọ́fẹ́ lórí lọ́fẹ́ jẹ nígbà ebi pa omú bá ti kọ́ sẹ́nu omú kọ́ sẹ́nu ó di wípé ojú òun ti wálẹ̀ èyí tó kù lẹ̀ kirikiri ó ti dè wọ̀ kèéṣe pé yóò jẹ lájẹ lájẹ yó kèéṣe pé yóò wà mọ ọtí wù lábùúyó ó wò pa ah, àti bí kìíní ṣe máa rí lẹ́nu yìí lọ́ba tún wọn lọ ìdí wọn lọ ẹsẹ̀ ní wọn lọ yẹn títí sórí wípé gbogbo máa ń yù bí àwòrán bí hà ìdọ̀rúrọ́ yòókọ́ dárú nìkan lè rà. bí làlúrí yẹn bá ṣe mọ́ bí ìyẹ̀fun làlúrí bá ṣe mọ́ bẹ́ẹ̀ là á máa dá mi ẹ̀ka náà. o gbọ́dọ̀ dá omi ìyẹ̀fun làlúrí ìyẹ̀fun lọ. ṣàgbété yẹn bá dá omi ọkà tẹlifọ̀ sì mọ́ wọn tó wá sábọ́ ọ̀dà gbogbo omi sínú abọ́ tó ọ̀dà pẹ́pọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ ọkà wò ní sẹ jẹ èyí èsì múlẹkọ àbí kò sí múlẹkọ bí yẹfun làlúrí bá ṣe ma bẹ́ẹ̀ lèèyàn ṣe dá omi rẹ̀ ka iná òun náà ní ẹsùn wọn pè ní àdọrúra tùkọ dàrú ìkọ dìrà àdọrúra tùkọ dàrú ìkọ dìrà bí làlúrí bá ṣe ma bẹ́ẹ̀ náà ni òun la máa òun la ṣe dábì bọ́bá ṣẹlẹ̀ tá a wà lójú ohun ẹ̀sìn àdìbò àdìdélé ìdá ń kó jọ èèyàn lẹ́tọ̀ọ́ láti débẹ̀ o ti di wàmangàlá yá ti bí màgàlá yóò mọ̀ nìyá. ọlọ́run gbogbo ẹ bá yí nǹkan nínú nǹkan àforí ogun ọlọ́run ó rù lérí déwájú wọn lọ́ba ẹjọ́ àdìyàmù inú náà fi lérí gbogbo nǹkan jàmá lọ́pọ̀lọpọ̀ ẹlòmíràn ọ̀sọ̀ ti jẹ́ ó léwu. àwọn tí wọn lóore jù wá lọ́gán Umar bin nínú àkọọ́lẹ̀ tí wọ́n kọ́ọ́lẹ̀ wọ́n ní tí bá ń fi tàbí tó ti tí bá fi ń ṣe wá sí wọn fi ń kírun lọ ní wọn bá ti wá lò tán fún nǹkan ẹ̀sìn tọ́fẹ́ ṣe nǹkan sáré yóò pè wọ́n pa gologolo mọ́tàlì yóò wà pé kọ́ máa tòun ọ ta gologolo tòun wà nínú ilé torí tó kún tóun fẹ́ ṣe yí èsè nǹkan kí ni ẹ ti wèé bí àtẹ̀yìn mọ́nà wá ń sẹ́ bàbá àtúnná àtúnṣe tara wa mẹ pé bí a bá ti ń wọ lọkùnrin tàbí wọ rẹ ni ibi a bá ti dé ibẹ̀ la ti jẹ gbogbo ebi làwọn máa ń wò sábà pé ọ̀rọ̀ kí adé masalasi kódà wà gbọ́ ní kọ́bọ̀ tí wọ́n fi ń sanwó rẹ̀ àwọn nẹ́pọ̀ òsì ní ipò masalasi lọ́fẹ̀ẹ́ owó àmùsùlùmí náà fi ń dé ọba amúnadé lọ́rọ́ ọba sáré òkúta ẹ̀jẹ̀ bọ́ pínra yẹrẹ wò ó ti jọ wọ́n rún náà tọ̀ gbogbo wa kọ́dọ̀ máa dáàbò kaba tí wọ́n gbà ọ́ òun ò sùn sẹ́ẹ̀tì lọ òun ò lọ bọ̀ iná ọmọ ká sí ìta wálé mi. àti ìjọ Umar bin Khattab kọlọ́jà lè jọ wọn. àwọn wọn ò yà lọ. níta abẹ́ níbẹ̀ òun náà ní pẹ́ làlúrí. lókọ́dìrì àlàmọ́ kọ̀dárẹ̀. lójú ogun yìí ajé wa ń kójọ ọwọ́ àtẹlẹ̀ bóyá nínú oúnjẹ ẹnì kò rò oúnjẹ tí mọ́. àwọn tí wọ́n sì kójọ mẹ ọba wa lọ mú mẹ kọ́bùlà lẹ̀ kẹ́sìmà tí wọ́n pín ọlọ́mú mẹ. àwọn àfa àgbà wípé kò gbọ́dọ̀ mú tí ọba ti mú ju ẹnu tí ó jẹ lásìkò yẹn lọ wọn gbà pé làlórí ọkọ fẹ ṣùgbọ́n tó bá wá mú tó tún di àpò tó kún lọ lé làlórí òṣèkìní ọkọ fẹ má torí bó ti dá mi ìyẹ̀fun làlórí ìyẹ̀fun lọ máa ń bí ha ìtọ̀rúra yòókọ̀ dàrú bí kọ́ dèrè àná àdọ̀rúra nǹkan dàrú nǹkan jọrẹ à bí làlórí bá ṣe má òun là á máa da omi ẹ̀ àti sọ́nà lẹ́ẹ̀kan tó o bá ti gbé ẹ bá ti gbé ọtí sẹ́nu tí n tọ́ha lẹ́nu bá ti bọ́lẹ̀ ó ti lọ́nu òun náà wà lábẹ́ máa jáza lè húnzìrì máa jáza lè húnzìrì bàtọ́lá ìtàwáyé máa jáza lè húnzìrì bàtọ́lá sàwáyé gbogbo tá a bá la ṣe lẹ́tọ̀ọ́ fún ọ nítorí àròjàre kan torí ìṣẹ̀lẹ̀ kan la fi ní o ṣe bàtọ̀lá ìsàwáyé tí n dá fi yọ̀ǹda fún ọ pé o ṣe yẹn bá ti lọ ọ̀gbọ́dọ̀ fún padà síbẹ̀ má òfin ẹ̀sìn wa nìyẹn nítorí pé ajá tó ń zálú màǹdílà tàtọ̀rọ̀ ra àmà àwùká nàfàṣọ. ó ti mi. tá nsọrọ bá ń sọ̀rọ̀ dàrúrọ̀ mo ti sọ fún wa nínú ni gbogbo ṣẹlẹ̀ làlúrí ni gbogbo tó lè mú ọmọ tó lè mú débi wípé ọ̀pá ntọ́ba lè èèyàn tàbó yọ ọ́ ẹ̀mí rẹ̀ lè má bọ̀ òun la máa ń pè ní Eyi èyí tó bá yẹ sí wípé bóyá èèyàn orí tí ó jẹ orí tí ó mu kò lè pa ṣùgbọ́n yóò nílà bóyá ọlọ́ọ̀dún kan tí wọn ò ní ẹran ajá lọ ó sì wà bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé àìjẹ ajá lásìkò yẹn kò lè pa ṣùgbọ́n ó lè ní ní ara títí ìrọ̀lẹ́ tí ó fi kú tí ó fi bọ́ọ̀lù mi tí ó ti rí àgbò irú eléwà nípe ní làlúrí èsì làlúrí ó hájà lélẹ̀ yẹn nígbà máa pè yẹn ní kí ni àlàhájà hájà nìyẹn irú hájà yẹn láàyò bí ìpìlẹ̀ ara òwe sọ̀n tó bá jẹ́ ìwọ̀ ọdún kí ni tiẹ̀ lọ. ọ̀rọ̀ bá lò lórí ti ìtẹ́sí máa ń jajá èèyàn wá débi ìgbérúkọ wọn tán lábàá dépò lórí ti ìtẹ́sí pẹ̀lẹ́ ní èsì ajá ṣùgbọ́n gbèríko lọ́lọ́ níbẹ̀ ìdí ẹ̀yẹ ló ń jẹyọ kan náà ní tàbí méjì owó ló ń jẹ kò ní ní pa ajá lọ. èyàn sì lágbára àti lè mú mára sẹfẹnu tá a lò bí níbi pọlísì kòrò lòdì sí ẹran màálù jẹni ọ̀sọ́ di ẹ̀tọ́ làbúrí èèwọ̀ làbúrí kọ́ lélẹ́ yẹn lẹ́nu àsìkò yẹn ní ti ń ṣẹlẹ̀ lásìkò ní àjà ibi tí ó ti rí nǹkan tí ọjà àlàálì ọgbọ́dọ̀ pé torí eléyẹn mujarradu hajja ni ètò ìdọ̀rúra alhaja sì ni láti bí inú alharam ọ̀sán tó jẹ́ haram ọ̀sán di ẹ̀tọ́ fún wa láàkìn ṣùgbọ́n tó wù máa ń ṣe òun lè sọ àwọn nǹkan ní ìdí ó lè mú yàn jáde owó rẹ̀ bí àpèjúwe ìlú ní ìwòlẹ̀ fẹ́ fẹ́ràn ìta òkú. haja lè sọ èèyàn ó já àwẹ̀ tọ́ba ká àwẹ̀ ni ó lè sọ dẹ̀ tọ́ ájá lè sọ díẹ̀ tọ́ irú ájá lápẹjúwe ara rẹ̀ ọ̀já ní oògùn tó lò ọjà máa kọ́ bóòlù oògùn tí a máa pẹ́ nísìnyí ájá yẹn yóò ṣe agbọ̀dọ̀ alẹ́ lọ́dọ̀ jẹun hájà yìí irú kó sínú títí torí pàǹfààní kó tún fún àwẹ̀ gbà ọbẹ̀ olùpàgbọ́ yìí àkọsẹ́ ìwọ̀ níbi eléyẹn ó lè lo oògùn pẹ̀lú omi ọjẹ́ tọ́ba ti dìgbà míì lálàáfíà kéde agbára hájà kò ká ní di ẹ̀tọ́. bàbá wọn sọ̀rọ̀ nípa ájà yìí nígbà míì a máa ń gbé ájà náà tẹ̀kún mo sọ àyàtọ̀ méjèèjì ìgbà míì wá ń bẹ láàgbé tó jẹ́ ájà tí èsè lọ́rùúrà tẹ̀mọ̀ pé tí wọ́n ti máa ń pè ní ájà òun ni tó jẹ́ pé kò lè gba wa ó sì lè mọ́ sùn wa ikú gan ṣùgbọ́n yẹn. a sì ń rí ntọ́jẹ́ bí ìnira nígbà pé ni dọ̀rúrà làlúrí òun ni tọ́jẹ́ pé ó súnmọ́ ó súnwà mọ́ ikú tàbí kíkú gan ó ti ṣe kí ni kó ti bẹ́ẹ̀ ni ìyẹn náà pè làlúrí adẹ̀sọ́ fún apẹ́sẹ́ abápẹ́sẹ́ dọ̀rúrà yìí ìjà wa ó sọ ṣùgbọ́n tí a bá pè ní kò lè sọ ohun tá a bá pè ní èèwọ̀ di ẹ̀tọ́ àyàfà àwọn nǹkan míì tá a lè jáde fún òun ẹ̀ díẹ̀ pé tọ́ a lè padà síbẹ̀ yìí láti jáde fún òun ẹ̀ díẹ̀ tọ́ bá di ẹ̀yìn ká kékeré padà bẹ̀ gẹ́gẹ́ bí ẹnu sísí nínú àjà lè wá jáde fún òun nínú tá a mọ̀ pé tọ́ bá di ẹ̀yìn á kàwé yẹn padà ìyàtọ̀ méjèèjì nìyẹn bàbá wọn sọ̀rọ̀ hájà yìí nígbà míì hájà a máa wà lẹ́kọ̀ọ́ dàrúra irú gbogbo wọn ni tí ó sọ ọjọ́ jẹ́ haram. tí ó sọ di àdá ẹjẹ má fojú mi tí ó fi yá o. ẹ̀dá alẹ́ wa Muhammad wọ́n wá bá àwọn sọ̀hábà láwọn máa ń ta àrùtọ̀ rútọ́pù ni ètò mákà tóun máa jẹ́ bí green yẹn bí tútù yẹn kò ní a máa ń pè ní rútọ́pù kámúrù lè tó ti gbẹ. ṣé àmọ̀ pé tá a bá wọn tútù kìí ṣe tí ó wà nínú abọ́ nínú tútù òun kí ó wà nínú abọ́ nínú gbígbẹ. àwọn sàbẹ̀ láwọn a máa sàbẹ̀ tí àwọn ó fi abọ́ kan tútù fi ra abọ́ kan gbígbẹ. anábìlí tó dé ó ní torí wípé bùkátà máa bá àjà tó anábìlí antum alamu tọ́yẹ́ta àjà máa ń fa nígbà míì díẹ̀ ní díẹ̀ rí kankan dùkẹ́ rà bẹ́ẹ̀ lọ anábìlí oṣù tàbálẹ̀ wò nínú àwòrán ẹ̀rí wípé rìbá ti wọ̀ táwọn èdè ìkan ti pọ̀ ju ìkan lọ. ṣùgbọ́n torí hájà tẹ̀sán pé àràmù ni bíbá kọ́sẹ̀. ṣùgbọ́n ní títorí hájà wọ́n nà sálà àlàhájà mọ̀nsílà ta dọ̀rúra. dọ̀rúra lọ kápá akọ́sọ àràmù ni àlá. hájà ọ̀kápá akọ́sọ àràmù ni àlá. ṣùgbọ́n gbà míì. túnzàlù lè ma mànzílà kàjọ̀bùrà. Wọ́n a máa sọ hájà òun ni wọ́n sọ fún wa yìí. Nínú owó ẹ̀ náà tí ó fi yé mo lè sọ fún malémalé tí mo bá fẹ́ fa ilé three bedroom flat èlò ní ọ̀nà àbí ẹ̀kọ́ mílíọ̀nù lọ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́ mi inú mi dùn mo lè sọ fún ọmọ ìyá mi alimudir wípé mo fẹ́ kọ́ three ìfẹ́ tó lóko yóò dẹ̀ jẹ́ pàṣẹ tẹ̀ máa pè máa pè tẹ̀ fẹ́ẹ̀ dé tí mo lẹ wà àbí aha. àtìrílẹ̀ ẹ ẹ bàlí gẹ̀ẹ́sì lẹ̀ náà ara ìjẹ́ ta fẹ́ gbé fún yín nìyẹn fún wa pé kí n lọ fún yín báyìí wá sẹ́nu pé ti rìn nínú sì ni kí n tó lè kówó lẹ̀ mo gbọ́dọ̀ rí nǹkan tí àtàbí kí n wọ́n gbà wípé kò sí nǹkan kan. nígbà mo ti sọ pé three bedroom mo ti sọ ohun tí mo fẹ́ mo sì lè pé aṣọ o kí n sọ fún télọ̀ mo fẹ́ níjọ́ jímọ̀ o bá a mú mọ́lá ta nǹkan wá jọ́jẹ̀ gíní tó sì sọ̀nà sí tọ́jà ìlú ní ọ̀nà. ṣàgbékalẹ̀ ìrànlọ́yẹ tán ó lè lọ mú ten thousand wa ó fi lè lọ. béèwù yẹn ọ ń jọ pé kò pé torí tá a sanwó lé kéde ṣùgbọ́n torí hájà kéde gbogbo ìgbàlẹ̀ yẹn lè lọ sọ́jà kọ́lọ́ ra aṣọ tó wù kọ́lọ́ gbé fún tẹ́lọ̀ kéde gbogbo yẹn lọ́ọ́ ráàyè ẹlòmíọ̀ ráàyè tó báyẹn kéde gbogbo yẹn lọ́ọ́ ráàyè ó di owó rẹ̀ fún pé bíríkìlà ọ̀yà wa bẹ̀rẹ̀ sẹ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ bá dísọ̀ sẹ́wà ẹ̀fẹ̀ sọ̀fà ni mo ṣe rí ìfúri lówó ilé o ẹ̀fẹ̀ tó kí wọ́n fi bílọ̀ pẹ́ dé gbogbo yẹn kọ́ra yìí ẹlòmíì mẹ́tì ó ti wá ṣe kò mí lọ sábà sọ yé títí ẹgbẹ́ láti ọ̀sán mi oko wọlé lọ bàbá fóókì nítorí hájà yẹn àwọn àfẹ́sì nígbà wípé irú òun yẹn pé kò sí wọ̀mẹ́ àpèjúwe mi yóò tó fi yá. ẹnì kára machine ọ̀sà machine ó sì sọ fẹ́ tó bá ń wá pé tó kówó lọ ó lòún kówó lọ ó kówó lọ ó lòún kówó lọ tó bá kówó lọ kó ta sí ní machine tó fẹ́ rà níbẹ̀ náà lẹ́nu kan ti dé èmi bẹ́ẹ̀ ra machine èlò lóko lọ èyí ti dùn ju fifty lọ tó bá ra machine two ninety ó fi sixty thousand lé fún ẹni tí ò kó owó lọ pé ó dé ẹsọ́kó lọ́ọ̀dì ẹ̀ dé lórí irú masínì tẹ̀gbẹ́ni bá ti wọ̀ tàbá fẹ́ dájọ́ yẹn tààrà àpèkéle àpèlè bàjẹ́ lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sì wọ́n ti gbà wípé kéṣe rí bàjẹ́ kéṣe ṣe dọ̀ lórí kéṣe dọ̀ lórí ni bọ́ọ̀ bá ní owó lọ́ọ́ lọ́ọ́ fifty thousand àbí kẹ̀kẹ́ lọ́ọ́ bá rà lọ́ọ́ fi rà kọ́ ọ máa lọ́ọ́ máa kẹ́kùn ní ọjà. àbí dọ̀kúra sí dọ̀kúri lè wọn ọ̀bá sì mú bọ́ọ̀bà fira tọ́lọ̀ máa tà lọ́jà tọ́lọ̀ máa ọ̀nà ara nǹkankan tọ́lọ̀ máa fi sòwò kèé ṣe kíni kèé ṣe dọ̀kúra wọn ní ṣùgbọ́n gbà mí hájà náà tó ń zalú màndínlátà dọ̀kúra àmọ́ ń gbé kò dọ̀kúra láàyè wo tí ó fi tí ọmọ ìyá mi kó lẹ̀ lójú ẹsẹ̀ tí ó fìrà mọ́ sí ni ẹgbẹ́ ni tí ò ní ju fifty thousand náà láǹfààní nígbà ọjọ́ pé tí ọmọ ìyá mi ti ta mọ́ sí èyí tí wọ́n tà ní two sixty tó dín yẹn wọ́n tún rówó lọ́ra mọ́ sí ni mi tí wọ́n tún tà kẹ́lẹ́ yóò tó mówó dé wọ́n lè ti jèrè lọ́dọ̀ ẹni tí tẹ̀ sí ìgbà ju tí wọ́n jẹ lọ́dọ̀ ilé lọ. ṣẹ̀rí àsọ̀pé kápílẹ̀ wọ́n fi sọ́dà bẹ́ẹ̀ wo ìtàkùn bẹ́ẹ̀ tàfsí nítorí hájà nítorí hájà wọ́n wá mú hájà yẹn wà ó ń zé láti mọ̀ ní zé làtà àjọ̀rúra nítorí kí la fi pè ní gbọdọ̀ rúra nítorí pé ó ṣe ìbá a níta lè pè ní ara wọn. ó rò pé agbọ́n mi dáadáa nígbà míì tá bá débẹ̀ ni pé àjọ̀rúra tó ń zà lóru alàlà tó ń zà lóru. منزلة أو منزلة الضرورة أما في nítorí hájà kájú sí ààyè ìdọ̀rúra yìí náà ní ìjẹjọ́ ojú ọ̀nà tó àkọsílẹ̀ máa rà àbí ní ìjòkó wa tó bí ojú ọ̀nà wa tí wọ́n bá ní pẹ́ àtìrìkọ́nà tá à ń tọ̀ tẹ́lẹ̀ kó fún ìkọlùkọgba ọkọ ọ̀npọ̀ láàrin yìí sàgbẹ́ hajj onye akàlẹ̀ pẹ́ yóò pé àwọn èèyàn kú bẹ́ẹ̀ ṣùgbọ́n lè máa pẹ́ kálukú tó délé eléwo ètò ìdọ̀rúrà sókè hajj àti gómìnà wa wò wípé ìtọ́jà ni káfíńtì ọ̀nà yìí ọ̀nà tẹ́sí gbogbo ẹ̀ ló kọ́lé ojú ọ̀nà àtàkọ́kọ́ bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ sí bẹ́ẹ̀ bí omi tẹ́tí ń gbé bẹ̀. bóòlù àwọn àtìlẹ́ àtìlẹ́ fi ọ̀nà àfi ká wọlé ká gbalẹ̀ lé ìgbà méjì wọ́n gbà wọ́n gbalẹ̀ lé wọ́n tún wó ilé orí ẹ̀ méjèèjì láti. rínú àwọn àwọn tí wọ́n nílé ilé katapila tí ó wò yóò wò wọn máa gbé bọ̀. yóò wo nǹkan ọmọ ilé ní owó ọgbà olówó wọn bẹ gbogbo kálukú tá a wọlé ẹ lásán wọn fún ẹ ọlọ́wọ́n bẹ ta lé ní e ẹni ṣùgbọ́n òun tó òun e òun ọ̀tá lè e tó òun sàgbé padà lọ́yàn kárajà lọ́nà ìkọ́ ọ̀tá ọ̀tá yarí olówó ọ̀tá lè tó òun òun ò sì tálẹ̀ àwọn àfẹ́ẹ̀sì ní kí gómìnà òun ti pa agbára gómìnà kó fi wo ilé dànù dànù ẹnu pé wọ́n máa wò máa bó ṣe ní kíta pílọ̀ wá wò mà wọ́n pa wọn lọ́pàá wọn kọ́ fi sẹ́gbẹ́ kan àwọn ọmọ wulẹ̀ wò pọ̀ mọ́lé wọ́n ní kí wọ́n wò ṣẹ̀ríà ní kí wọ́n wò ilé yẹn kí wọ́n wò ilé rẹ̀ ṣùgbọ́n tí wọ́n ṣe ni pé wọ́n fún ní sámánù mi irú owó tí wọ́n fáwọn yòókù tí wọ́n ń gbèdélé rẹ̀ wọ́n mọ̀ pé torí pé ó fi yarí pé ó sì lówó tó gbà mọ́ ṣàpè gómìnà mi lè ṣe bẹ́ẹ̀. kò sówó àkàtọ́ gbà mọ́ torí pé o ti yarí. mọ̀nà ṣẹ̀dá ò ní ṣe báyẹn ẹ mú ní pamá. iye dèédé iṣẹ́ ń fún àwọn yòókù ilé wọn jọ rí bákan náà ẹ̀fún náà. kí ló dé? wọ́n ní torí wípé tàwọ́sí ò tọ̀rí káfẹ́ nà sí i. fáwọn èèyàn mọ́síláà ni àǹfààní àǹfààní lọ́jẹ́ ọjọ́ mọ́síláà àjíyàtì àmà ó wúlò fún bùkátà gbogbogbò gbogbogbò bàbá ti bùkátà ti ẹnìkan nídà gbogbo ṣùgbọ́n náà bùkátà gbogbo èèyàn ní ẹni tí èso ọmọ Ọ̀ṣun yọ̀ọ̀tọ̀ ẹni tí èso ọmọ Nàìjíríà yọ̀ọ̀tọ̀ àyọ̀ ẹ̀kọ́ bùkátà gbogbogbò ni wàlùmọ́tòlá àtòlà àmà tó ọ̀dàbò àlàmọ́tòlá àtòlà fáàfọ́. ìtọ́jà àǹfààní gbogbogbò ìlà a máa ń gbé lérí àǹfààní ẹnìkan lóòótọ́ lẹnìkan wọ́n sàǹfààní tá bá wọlé ẹ̀ ṣùgbọ́n kọ̀ kọjá rẹ̀ ṣùgbọ́n títí tá a fẹ́ bẹ̀ gbogbo ayé ló sì kéde gbogbo ayé ni wọ́n jẹ àǹfààní ẹ̀. sẹ́wọ̀n faramu ni ká gba ilẹ̀ tó ló wọ̀ ọ̀tá ká gba kíláàsì bí ìgbà tó lọ sọ́dọ̀ ẹnìkan tó gbé ògbèmíkà wájú a ní kò fẹ́ romi mo fẹ́ romi òun ti sọ pé a ah, mo sọ pé mo fẹ́ somi ọ̀tá ọ̀tá òun tèmi síra fífi náírà nù ọba rà túláàsì síbẹ̀ wù yẹn tó fẹsẹ̀ nílẹ̀ kò fẹsẹ̀ nílẹ̀ irú ẹ̀ làwa náà ti irú ẹ̀ ọlọ́run ti tóbi mú irú ẹ̀ làwa náà ti ara lẹ̀ lọ́wọ́ èèyàn ní kíni ìjọba ara lẹ̀ lọ́wọ́ èèyàn ní túláàsì nítorí àǹfààní gbogbogbò kò sí èèwọ̀ ń bẹ nínú sẹ̀rí àtìláàmù. wọ́n fààyè gbà wá láti ṣe tá a bá wò ní ìsìn nínú yẹn á sì rí bẹ́ẹ̀ yóò ti yé wa wípé hájà ni àjíyà ámà òun lálò a dẹ̀ sọ fún wa pé apá hájà kọ̀ọ̀ká tabatífẹ̀mí ti bá ṣe tó bọ̀ apá hájà ní onílé olè òun ló wọn ọ̀sálẹ̀ òun ọ̀sálẹ̀ ẹ̀hún ìjọba sì rà ní túláàsì àwọn àsọpọ̀ èsì tẹ̀lé mẹ́rin lóòótọ́ la pa ájọ ọ̀ka àjẹpé àlàájá tún zálú màzílà tó tọrọ àyàgbé ájà kárí àyè pé làlórí ti pa làlórí ti ṣe kí ni làlórí ti gbé wọ ilé kágbọ́ yìí wọ́n sì làlórí gbọ́ yìí o tí ọba ti jẹ́ mọ́sílá àdásọ òun kọ́ńdà tí wọ́n kọ́ńdà wà sọ sọ pé àlìdíìsì ti rọ̀ àlìdíìsì ti rọ̀ láà yóò sínú hakùnrinlẹ̀ àlìdíìsì rọ̀ láà yóò sínú hakùnrinlẹ̀ wọ́n pè sórí làlúrí ìtọ́wá jẹ́tọ̀ ẹnìkan ọwọ́ àpẹ́ làlúrí ó ti bàjẹ́ làlúrí ọlẹ́tọ̀ ọgbọ́dọ̀ dáàbò bẹ̀rẹ̀ làlúrí kankan ọ̀fà ẹ̀tọ́ tẹnìkan tó ní ọ̀bàjẹ́. tá a bá wo kọ́ńdà yẹn sìn kọ́ńdà lọ́jẹ́ bí bàtà fi de kọ́ńdà àtọ̀wúrá tòbí ìhùnìmọ̀ àtòrọ̀ ọ̀yẹ̀ ká máa fi tá a bá ní tòbí àtòrọ̀ bá a ti lè sọ pé tó kọ́ fi kọ́ àwọn àtúntò fún wípé wàlìkìlì tìrọ́rù láàyò ọ̀gbọ́dọ̀ pé pé torí làlúrí ni ìtọ́ ajá ku ẹlòmíì ó ṣe ó ṣe mùsùlá lápòjúwe nísìn ápù ti ẹni òun ni kọ́ kọjá tiẹ̀ náà ni kọ́ kọjá bóyá nítorí wípé ìmọ̀tẹ̀ ọ̀ngbọ̀n tàbí kankan àgbẹ̀ ẹnì kan àwọn mi wọ́n má kọjá ẹnì kan má lọ akùnfin ẹ̀ náà nìkan lọ. àlámọ̀ ẹ̀ láta bá mọ̀ wípé tèétí ó ṣẹlẹ̀ sí wọ pẹ̀lú táwa náà bálágbọ̀ náà kọjá. la mọ́sádà tí ó bá ó tóbi ju mọ́sílá àmọ̀tọ́ mọ́sádà lè bọ̀ àti pé a kò dára àdáyé mọ́sílá. lóòótọ́ tá a bá kó lọ́nà tó ń tọ̀ ó lè kú pẹ̀lú àpòjúwe kó lè yá ọ̀nà wo lọ́jà aláwọ̀sẹ̀ ṣètì báyìí. wọ́n wá ń gbẹ́ nìkan bọ̀ tó ti fẹ́ gbẹ́ nílé. àwa ń bọ̀ látọ̀ nà bí báyìí. àwọn ọlọ́pàá yẹn wọ́n ti bẹ̀ pa wọ́n ti gbàgbọ́ wọ́n ti fún àǹtí náà pẹ́ nìkan àgbẹ̀ nìkan lọ́wọ́ níjọ́ ṣẹlẹ̀. wọ́n tún fáwọn èèyàn kọ́nù orílẹ̀ bá fún ìfún wa wọ́n da gbogbo wa dó. ẹnìkan wá dó pé kálukú lọ́lọ́ọ̀nà. òwò sá kọjá títúláàsì ibi tí wọ́n ti á já tó ti ya bọ́nà fún wọn kọjá kíláàsì gbogbo àyàn náà ya èyí tí ń bọ̀ ọ̀rọ̀ náà lọ́nà ó ní wàá gbẹ́mí mi nínú nínú ọkọ̀ yóò jẹ́ ìdí ìwájú ọ̀rọ̀. Apèlé oníṣì lóòótọ́ ó ní àpò ọlẹ́tọ̀ òun ọ̀kọ̀já lójú ọ̀nà ṣùgbọ́n mọ́fúsádà ti ń bẹ ìdíje tó lè ṣẹlẹ̀ sí ẹni tá a fẹ́ fi là lórí mú rìnnà tí gbogbo wa dúró fún ó lè gbẹ̀mí ẹ̀. tá a bá wá wo tiẹ̀ tó fi kẹ́jú torí ibi iṣẹ́ ó lè ti dọ́kà. olùwọ́tò wa kẹ́jú tó fi gbẹ̀mí èèyàn tí ò ní lè ti lọ́gbọ́n lẹ́lẹ́. a sọ fún un wípé yọ gbẹ̀sẹ̀. tẹ́tí gbọ́ yé alhamdulilayi bá a ti sọ fún wa wípé làlúrí ọba ẹ̀tọ́ ẹnìkejì jẹ́ nígbà míì a tún máa ń yí ìdájọ́ padà ní nta pè ní èèwọ̀ láàsọ di ẹ̀tọ́ àpò ẹlẹ́yìí ni pé ká má dájú tí ọba jẹ́ pé nǹkan kan bá ń ṣẹlẹ̀ kájẹ kálukú ọmọ rẹ̀ gbogbo ọ̀nà ṣùgbọ́n nítorí wípé ẹni tí wọ́n ń gbé bọ̀ ẹ̀mí rẹ̀ ọ̀bọ̀ á sọ fún ti ọkọjá láti bò èèwọ̀ fún un bó ti jẹ́ pẹ́tọ́ ni nítorí àti pé kí ohun tí ó lè rí ọ̀nà kọjá. Ah, torí àsìkò tí ó kù díẹ̀ fún àti òtún kan ó tún tẹ̀jú díẹ̀ ẹ jẹ́ kí ohun eléyìí dá sí ẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala ọgbà ní ẹ̀sìn fún wa. إذا تعذر الحق صار إلى البدن تسبحوا الله nínú ọ̀rọ̀ ẹnu èyí tí a wí náà àbí ọlọ́run nínú àánú rẹ̀ kí ọjọ́ kí a gbọ́ àgbọ́yé rẹ̀ nítorí pé kí ó ní ibi ká máa ní kíláàsì fún fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni ọ̀rọ̀ nu kíláàsì ni ọ̀rọ̀ tí àwọn àkójọpọ̀ wa ṣe wọ́n torí gbogbo wa náà fi aláàyè káfàtì tó lẹ̀ ká lọ nù kíláàsì láti lè gbọ́ ẹnu díẹ̀ díẹ̀ náà ta bá láǹfààní tá a fàkójọpọ̀ wa yìí náà gbọ́ pẹ̀lú àníyàn tó dáa fún afẹ́sùn lọ́wọ́ ọlọ́wọ́ bá wà lágbára kó fi bárkà sí wọ́n dẹ̀ jẹ́ kí àgbọ̀dé rẹ̀ kó rinlẹ̀ nínú ọkàn wa létí òdodo ọlọ́wọ́ sálẹ̀ ṣe bẹ́ẹ̀ fún wa ẹni tí abẹ̀ ń sẹ́ torí kó lè tara ìgbà ládàá ni bí wọ́n bá fún àwọn ọmọ ìyá mi tí wọ́n wà pẹ̀lú mi sọ kódà ó lè lágbèkalẹ̀ ìjọ dájú bí àṣewí lọ ṣùgbọ́n nítorí kí á tún tara ìgbà ládàá kí ọlọ́run ọba kí ọ̀sán ẹnì kọ̀ọ̀kan wa ní ẹ̀sán dáadáa èyí tá a ṣe yìí ọmọ sì ní ìbàlẹ́jọ burúkú wa gbogbo tí a bá wíbẹ̀ tó ṣe déédé tó wà níbàámu àtọ̀dọ̀ ọlọ́run àtúntìṣẹ́ rẹ̀ ni ó ti wá eléyìí tí a bá wíbẹ̀ tó bá kú díẹ̀ káàtó mílẹ̀ wàmínà ṣètọ́ ọlọ́run wa lọ́sọ̀ olówó gbàdá ààrẹ mílẹ̀ ṣètáàni ti máa ń gbé tí ọ̀dà síyàn ní ẹnu ọlọ́run àtúntìṣẹ́ wọn yọ fúdá kúrò níbi gbogbo tí kò اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما برحمتك يا أرحم الراحمين سبحانك اللهم وبحمدك ونشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله جزاكم الله خيرا àti àwọn akẹ́kọ̀ọ́ tó ń bọ̀ wá lábẹ́ ìròyìn lórí àṣírí tí wọ́n ti bá wá gbé ẹ̀rù láti sẹ́mínà ìdí lọ ìta ní pípẹ́tù ọ̀rọ̀ àkórẹ́ ìgbàgbọ́ yìí ti jẹ́ pẹ̀lú nínú ìṣẹ̀lẹ̀ àdá àti ìṣẹ̀lẹ̀ ìgbà náà làwọn sọ pé dọ̀lórí dọ̀lórí tí o kàn kálá ló bọ́ sí abẹ́ dọ̀lórí àti pé ní ọ̀pọ̀lọpọ̀ kátà ti nira wa lára kò sí kí ìṣẹ̀lẹ̀ bóyá dọ̀lórí fún wa tó lọ ìṣẹ̀lẹ̀ fún ẹ̀fọ́ wa ṣùgbọ́n látàrí pé ànímọ̀ ń fẹ̀ kò náà ni wọ́n ti bá wa ìyàn náà tí ó sì yí ní pínípí abẹ́ náà wọ́n ti tẹ́ kọ́lọ̀ kó tó bàbá lọ́ra ní àwọn dókítà wa èyí pé wọ́n ń ká àbàyè mọ́ wa lọ́pọ̀lọpọ̀ kọ́lọ̀ ní kí á lò wọ́n àtọ̀pẹ́ àti ọlọ́run nígbàgbọ́ tí alára wọn òun náà ti pé láti bàbá àti sáǹfààní látara wọn ọlọ́run tí ó máa lé fún mi òkè tó bóyá àti wàá lò wọ́n rà pa wọ́n sí àtàlẹ́ tó bóyá àti ẹ̀dùn táwọn ti lára tẹ́lẹ̀ àti lára wọn náà ọlọ́ọ̀bá ti fi àbúrò ọba ti àmì lára wọn síwájú sọ̀rọ̀ àbẹ̀lẹ̀ ọ̀fẹ́ ọba púpọ̀ bá àyẹ̀fẹ́ ìmọ̀ wa ọlọ́ọ̀kọ́ bá àyẹ̀fẹ́ àlàáfíà bá wọn ọlọ́ọ̀tọ́ bá bọ̀rọ̀ láàrin àtúnọ̀ náà. tó ilé náà ni àmì tí wọ́n bá wa gbé yẹ̀wò láti fi hàn ilẹ̀ fún ìbéèrè tòṣùwájú ká ló gba ìbéèrè àti àgbà láti mọ àbáwọ̀ ọ̀rẹ́ àti látọ̀dọ̀ àwọn ọkùnrin látọ̀dọ̀ àwọn ọkùnrin sọ̀rọ̀ àti abá ìbéèrè sí ara wọn. Ìṣáájú ní wa. Wa. Three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve. Táwọn obìnrin kí á kọ ìbéèrè wa sí àkọọ́lẹ̀ wọ́n bá gbé lé àwọn anáfẹ́ tí yóò wà ẹ̀ẹ́dẹ́gbọ̀ọ́ ṣe fún wa.